إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد السلام عليكم ورحمة الله وبركاته آه أفي يقف الله وبركاته wọ́n tó ṣe pé òun náà ni ó tún ṣẹ́ ẹ̀mí wa kù di òní yìí tó ọlọ́wọ́n bá náà kọ́mọ́ṣá sànú fún wa gbogbo ìgbìyànjú tí à ń ṣe ní ọ̀sán ní òru ní ẹnì kọ̀ọ̀kan wa kí ọlọ́wọ́n bá kí ọgbà ní ìbádà kó fi ẹsẹ̀ wa múlẹ̀ lórí ìtẹ̀lé àṣẹ ọlọ́wọ́n bá àti ìlú súnà nàbì sallallahu alayhi wa sallam tíra al-usulu al-thalatha wa adillatuha tí a ń bá kíkà rẹ̀ lọ. نبتي أكلني قال المصنف رحمه الله وأرسل الله جميع الرسل مبشرين ومنظرين والدليل قوله تعالى رسلا مبشرين ومنظرين لئلا يكون لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكل أمة بعث الله إليها رسولا من نوح إلى محمد صلى الله عليه وسلم يأمرهم بعبادة الله وحده وينهاهم عن عبادة الطاغوت والدليل قوله تعالى ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت شيخ محمد بن عبد الوهاب عليه رحمة الله منه ترى الأصول الثلاثة أن بكي كارلو شيخ ني الله با أرنا وجيشة وأرسل الله جميع الرسل قلوا أرنا قبوا وجيشة نسه مبشرين ó sì wọ́n ní afúnni ní ìró dùnú wọ́n mú ń ó ṣe wọ́n ní akìlọ̀ akìlọ̀ ìyà ọlọ́run ọba fún àwọn ènìyàn yẹn ni pé mubashirin wọ́n máa kìlọ̀ ipe mubashirin wọ́n máa fún àwọn èèyàn ní ìró dùnú pé ẹni tó bá sin ọlọ́run ọba wọ́n rí àlìjẹ́nà ọlọ́run ọba wọ́n rí ìkẹ́ ọlọ́wọ́n ọba wọ́n rí ìyọ́nú ọlọ́wọ́n ọba wọ́n mú ń dìrín láti kìyàn nílọ̀ ìpè ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ẹni tó bá ń ṣe ọlọ́run yóò rí ìbínú ọlọ́wọ́n ọba yóò rí ìkórira ọlọ́wọ́n ọba subakana yóò sì rí ìyà iná lọ́dọ̀ ọlọ́wọ́n ọba kọ́lọ́wọ́n ọba kó làwọn níbi ìyá rẹ̀ kọ́lọ́wọ́n ọba kí ọkẹ́ wa òjíṣẹ́ ọlọ́run ọba tí wọ́n wá ṣe náà lélẹ́yìí látìgbà tí ọlọ́run ọba ti ń gbé àwọn òjíṣẹ́ gbogbo àwọn tó ń jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba iṣẹ́ tí wọ́n ń gbé wá nì tá a bá ń sọ pé òjíṣẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba òun náà ni yẹni mabu'uthun bí ibulaghi shay'in tó bá ní ar òun ni ẹni tó ṣe pé aránṣẹ́ kọlọ lè fi nǹkan kan jíṣẹ́ fún yàn àmọ́ tí sheikh gbà lérò tí wọ́n ní wà arsalallahu jami'a ar-rusul gbogbo àwọn òjíṣẹ́ tàbá ní ar-rasul istilahan nínú òfin ẹ̀sìn nínú ọ̀rọ̀ ẹ̀sìn man uhiya ilayhi min al-bashari wa umira bi tablighihi òun ni òfin ẹ̀sìn ipe ọ̀nà tí ó máa gba ṣẹ̀sìn lélẹ́yìí bákan náà wà umira bi tablighihi ọlọ́run tó wá sọ fún ipe kó jìnà sí tablighihi kọmọlọ́lẹ̀ jíṣẹ́ ọ̀rọ̀ yẹn fún àwọn ènìyàn kọmọlọ́lẹ̀ jíṣẹ́ nǹkan tí ọlọ́run bá fi rán fún àwọn ènìyàn irú ẹnìyẹn wọn là ń pè ní òjíṣẹ́ ọlọ́run ọba tí àwọn òjíṣẹ́ tọ́lọ́run bá rán sí wa yìí ọmọ ènìyàn ń ní bùkátà sí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba látara pé kíni ẹni tí ọlọ́run ọba gbé kọ́ wa lọ́rùn tó ṣe pé a ti gba àdéhùn lọ́dọ̀ ọlọ́run ọba àwọn ẹni yìí àwọn ẹni ọlọ́run wá ṣe ní ẹni tó ṣe pé yóò wá mọ wá rán wa létí nǹkan yẹn anú ọlọ́run ọba ni àwọn òjíṣẹ́ ọlọ́run ọba jẹ́ fún àwọn ènìyàn pàtàkì jùlọ anábì wa muhammadun sallallahu alayhi wa sallam láti ọjọ́ tọ́lọ́run ti dáyé ló ti ṣe gbogbo àwọn òjíṣẹ́ ní àánú ọlọ́run ọba ọmọ ènìyàn ní bùkátà sí àwọn òjíṣẹ́ ọlọ́run ní bùkátà tí kìí ṣe díẹ̀ náà ni sheikh islam ibn taymiya rahimahullah wọ́n jẹ́ kó yí wa pé bùkátà ta ní bùkátà sí àwọn òjíṣẹ́ ọlọ́run ó ju gbogbo bùkátà lọ sí nǹkan gẹ́gẹ́ bó ṣe pọ́ mi ènìyàn ó ní bùkátà sí kó jẹun kó sùn ó ní bùkátà sí kó mumi kó wọṣọ àwọn bùkátà máa ń pè ní àwọn nǹkan tó jẹ́ dọ̀rùrìyà nǹkan tó jẹ́ dandan tó pàtàkì náà ni sheikh islam taymiya rahimahullah ni wọ́n ń ṣàlàyé pé yẹni nínú majmul fatawa wọn wọ́n ni wà laysati hajjatu alul ardi ila rasul ka hajjatihim ila shamsi wal qamar wal riyah wal matar wala ka hajjati al insani ila hayatihi wala ka hajjati al aini ila ضوئها والجسم إلى الطعام والشراب بل أعظم من ذلك وأشد حاجة من كل ما يقدر ويخطر بالبال فالرسول فالرسل وسائط بين الله وبين خلقه في أمره ونهيه وأن سفراء بينه وبين عباده رحم الله شيخنا شيخ ابن تيمية عليه رحمة الله شيخ الإسلام وني walaysat hajatu alul ard ila rasul wọ́n ní bùkátà tí ọmọ ènìyàn ọmọ ènìyàn tí ń ṣẹ̀mí lórílẹ̀ ayé tí wọ́n ní sí àwọn òjíṣẹ́ ọlọ́wọ́n ọba kìí ṣe ka hajatihim ila shamsi wal qamar kìí ṣe bọ́n ṣe ní bùkátà sí oòrùn tọ́mọ ènìyàn ní bùkátà sí òṣùpá ẹ rí i pé òṣùpá ọmọ ènìyàn ní bùkátà sí i ìyẹn ni pé tí òṣùpá ọba yọ ọmọ ní ìsìn òǹkàlùkọ́ ọmọ sá kójókójó kíni bákan náà kí oòrùn kọ́ mọ́ yọ rárá òǹkàlùkọ́ ọmọ sá kójókójó kíni wọ̀rìyà kátẹ́gùn mọ́ fẹ́ ìdààmú ọba ayé kọ́lá ìparun lè báyé wọ̀lmọ́tọ̀rù kójó mọ́ rọ̀ òǹkàlùkọ́ ọmọ sí ọmọ sá kíni ìyẹn ni pọ́mi ènìyàn a ní bùkátà sí oòrùn a ní bùkátà sí òṣùpá sheikh islam náà ibẹ̀ wa ní bùkátà sí ríyá àtẹ́gùn bákanáà anibukata sí òjò sheikh ni wà láàkà hajjatil insani la hayati bọ́mí ni yẹ́ ṣe níbukata sí sẹ̀mí ayé rẹ̀ tàwọn òjíṣẹ́ ọlọ́run ọba ó yàtọ̀ sí ìbùkátà wa sáwọn òjíṣẹ́ ọlọ́run ó yàtọ̀ sí wà láàkà hajjatil aini ila dawhiha gẹ́gẹ́ bí ojúṣe ma ní bùkátà sí tó sì pé oúnjẹ ọmọ ènìyàn ara wa ní bùkátà sí múmu ara wa ní bùkátà sí sheikh ní bal a'dhamu min dhalika bùkátà ta ní sáwọn òjíṣẹ́ ọlọ́run ọba ó tóbi ju gbogbo àwọn nǹkan tá à ń sọ yìí lọ wa ashaddu hajatan kódà bùkátà wa tó ní agbára min kulli ma yuqaddaru ju ń tá a máa fojú sòǹdíwọ̀n rẹ̀ lọ wa yakhturu bil bal àbí gbogbo ń tà lérò pé ó rí nù lákàyè wa pé èèyàn ní bùkátà sí i sheikh ní kí ló fà wọ́n ní farrusul sẹ́rí gbogbo àwọn òjíṣẹ́ tọ́lọ́wọ́ bá rán sáwọ́ ènìyàn wasa'itun bayna Allahi wa bayna khalqihi àwọn ni aláàlà àwọn ni intermediary ẹni tó wà láàrin wa àtọ́lọ́hun ọba tó dá wa fi amri iwa nahihi tọ́lọ́wọ́ bá ní kíní yìí dá ẹ ṣe tọ́lọ́wọ́ bá ní kíní yìí ọ̀dá mọ̀ pàṣẹ àwọn òjíṣẹ́ yìí ni aláàlà láàrin wa àtàwọn òjíṣẹ́ àtàwọn àti ọlọ́run ọba sheikh tó wá pè wọ́n ní sheikh islam tèmíyà wọ́n ní wọ́n ń sùfàràwù bẹ́yìnà òwà bẹ́yìnà ìbádìhì àwọn ni sùfàrà tó máa ní sùfàrà òun níbi ká ní ambassador aṣojú àwọn ànábì ọlọ́run aṣojú ni wọ́n jẹ́ láàrin èèyàn sí ọba tó dáa so ó ń túmọ̀ sí pé ọmọ ènìyàn kò lè rí ẹ̀sìn ṣe ẹ̀sìn ọlọ́run ọba ṣe láìsí pé ó tẹ̀lé ìlànà àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó dáwọn ni ọlọ́run ọba fi ẹ̀sìn rán sheikh islam ó tún sọ ní àyè mìíràn nínú majmu fatawa yẹn wọ́n ní wala baqa'ul alil ardi idha ma damat atharu rusul mawjudatan fihim wọ́n ní kò ní ṣiṣẹ́ kù ẹnìkan ò lè gbórílẹ̀ ayé wà lábà kọ́wùlẹ̀ alẹ́ àrùdẹ̀ ìlà máa dáàmì ti àfáàrù rùsùl ẹni kò rọrùn kí ọmọ ènìyàn kó ní pé nǹkan kan kò rọrùn bà kọ́wùlẹ̀ alẹ́ àrùdẹ̀ kò sí nǹkan kan fún ọmọ ènìyàn lórílẹ̀ ayé tó fẹ́ mọ rí ṣe ní dáadáa tí ó ṣẹ̀mí rẹ̀ ìlà máa dáàmì ti àfáàrù rùsùl mà òjú dàtàn fìyà fi ìgbà tó bá ṣe pé àpẹẹrẹ tí àwọn òjíṣẹ́ mú wá fún nǹkan yẹn sì ń bẹ láàrin wọn ó túmọ̀ sí pé tọ́mọ ènìyàn tó bá ti lóhun ò ní di tí òjíṣẹ́ mú wá mọ́ ajẹ́pọ̀ mi ènìyàn gbá yèrè mọ́nu ọ̀ níbi tí máa ń ṣàlàyé fúnra wa ipe súnà nábì sallallahu alaihi wasallam kò sí ọmọ ènìyàn ní bùkátà sí ni kò sí njọ́ tó ń kálukú sí dídàkudà nánu bí súnà bá tí bá ṣe ń kéré lórílẹ̀ ayé bẹ́ẹ̀ ni ìgbádùn tí ń jẹ́ ayé ìfọ̀kànbalẹ̀ nínú ayé bẹ́ẹ̀ ni yóò ṣe máa kéré ìfún ayé nítumà bí ó ṣe máa kéré lórílẹ̀ ayé nù àmọ́ tó wá pé ìtẹ̀lé àwọn òjíṣẹ́ ọlọ́run bá yí bá pọ̀ tí ìtẹ̀lé wọn ìlànà wọn ìtẹ̀lé tó bá pọ̀ á jẹ́ pé tí ń jẹ́ ayé yóò sì máa nítumà pé á èèyàn ráyé ṣe èèyàn ráyé ṣe so léyìí tó yẹ ká kíyèsí ni o شيخ ni درست idha الرسل من rusul تي al-ardi tí orípa orípa àwọn òjíṣẹ́ ọlọ́run ọba tó bá ti gbó lórílẹ̀ ayé wan mahat bil kulliya tó pé àwárí mọ́ yányán kharaballahu al-alama al-ulwi was-sufli ọlọ́run ọba ọlọ́run ọpa gbogbo tí ń jẹ́ ayé rẹ̀ jọ́yìn lọ́lọ́run bẹ̀rẹ̀ sí nípa ayé rẹ̀ wa aqama al-qiyama tó a jẹ́ pé alkiyama dénú ayé parẹ́ alkiyama dé so ní pé njọ́tọ̀ mi ènìyàn bá ti ní pé àtẹ̀lélànà òjíṣẹ́ mọ́ bílkùlì yà yányán tó pé gbogbo èèyàn wáyà yàkuyà ó mi pé àwọn òjíṣẹ́ ọlọ́run ọba rìsálà wọn kò ní tùmọ̀ lórí ayé so náà ni mùsùlùmí a gbọ́dọ̀ mú ní kúkún dùn àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ká mọ pàtàkì wọn ká mọ nǹkan tó wá ṣe ìmọ̀ pàtàkì wọn pàtàkì jùlọ ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́n bá rán sí wa ká mọ̀ kí ni pàtàkì wọn náà ni pé mubashirin wa mundhirin láti wá máa kìlọ̀ fún wa pé hey wọ́n tó bá ṣe tọ́lọ́wọ́n bá fẹ́ ní tí ó ṣẹlẹ̀ sí ọ ní òní ẹ̀san rẹ̀ mundhirin ẹni tó bá ṣe tọ́lọ́wọ́n bá ọ̀fẹ́ yóò máa jẹ́ pé ní tí ó rí ní ìyà ọlọ́wọ́n ọba àti ní ìlérí ọlọ́wọ́n ọba táwọn òjíṣẹ́ wá sí láyé náà ni sheikh islam tèmíyà wọ́n fi ẹ̀rí ti ọ̀rọ̀ yìí wọ́n ní wà dalil ẹ̀rí ọ̀rọ̀ yìí qawluhu ta'ala ọlọ́wọ́ bá tó rà rẹ̀gá sọ báyìí pé rusulan mubashirin nípa àwọn òjíṣẹ́ wọ́n jẹ́ akíni nílọ ni ara wọn ti fún wa mundhirin akìlọ̀yà fúnni ni wọ́n la'alla yakuna linnasi 'ala Allahi hujjatun ba'da rusul wọ́n ní pé káwọn mi ènìyàn ká fi ní àwíjàre kankan lọ́dọ̀ ọlọ́wọ́n ọba o ká má la kankan mọ́ lọ́dọ̀ yẹn ni pé ọlọ́run bá ṣe àwọn òjíṣẹ́ yìí láti máa ṣàlàyé fún wa ipe kásẹ̀sìn ọlọ́run ọba kájìnà sí ìṣẹ́bọ pẹ̀lú ọlọ́run ìtakò òfin ọlọ́run ọba eléyìí ò ní jẹ́ kọ́mi ènìyàn kọ́ má lè ní àwíjàre mọ́ wípé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ṣe àwọn ànábì yìí ní ẹni tí ó wà á pa ẹnu ẹni tó bá fẹ́ ṣàbòsí abẹ́ni tó bá fẹ́ kọjá àlàbẹ́ni tó bá fẹ́ sọ pé ìrẹ́ni sọ fún mi níbí yìí náà ni ó fi jẹ́ pé nínú òfin ẹ̀sìn nǹkan tí èèyàn bá mọ̀ ọlọ́run bò kí fi yàn jìyà níbí kìí fìyà rẹ̀ jẹyàn níbí yìí náà àyà yìí ń jẹ́ kó yé wa pé àwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n ń jẹ́ ká mọ bí ọlọ́run subhanahu wa ta'ala bó ṣe ní ojú àánú fáwọn ènìyàn sí ni ọlọ́run ọba subhanahu wa ta'ala kìí ṣe ọba alábùsí ẹ̀wọ̀n ọlọ́run ti jẹ́ kó yé wa nù al-Qur'an ike gbogbo ayányán lòun ti ṣàlàyé fún wa òun ti fún wa ní àdéhùn ipe èmi ni ẹ̀sìn gbogbo ayẹ́lá ìṣẹ́sọ fọ́lọ́run pé wọ́lá máa sìn ẹ́ àti fọ́lọ́run bá ládéhùn yìí ọlọ́run bá ti gbà láti gbà tó ṣe pé ó ti kọ́kọ́ dá ànábì Adam ọlọ́run ti fún ogun kálukú wa ní àdéhùn ọlọ́run bí wá pé ta láàmà sìn àwọn náà ti sọ pé a ní sin ẹlòmíì a ní tẹ̀lé àṣẹ ẹlòmíì wọ́n bá nìkan ni sọ̀rọ̀ nígbà tó ń kálukú délé ayé tán kálukú bẹ̀rẹ̀ ń ṣoríṣiríṣi ọlọ́wà ní ah, kí n bá lè tó ran yín létí òjíṣẹ́ ìlú náà fi sàwọn àwíjàre lé wa lérí náà ní ẹnìkan kò ní rí ẹnu sọ pé ah, ah, ọlọ́run ó fún mi ìyìn gbọ́ ni ẹni tí ò bá ti gbọ́ ọlọ́run ọbọ̀ tiẹ̀ níbi àmọ́ tí yàn gbọ́ pé alátẹnu òjíṣẹ́ ni àbí látẹnu àwọn tó ṣe pé wọ́n ń jẹ́ olùpìpè kódà àwọn àlejànú òjíṣẹ́ ọlọ́run bá torí pé ọlọ́wọ́ bá gangan subhanahu wa ta'ala tó ní pé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun àtìyàn àtàlìjànú ní tí wọ́n dáhùn fún níbi ká máa sinmi so òjíṣẹ́ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó jíṣẹ́ fáwọn náà àwọn náà wá ń jíṣẹ́ fúnra wọn qul uhiya ilayya anna istama'a nafarun minal yahdi ila rushd fa amanna bihi wa lan nushrika bi rabbina ahada ọlọ́run sọ̀rọ̀ àwọn àlìjànú bẹ̀yẹn ike wa nabi sọ fún wọn pé wọ́n rán ni sí mi ipe n tí ń sọ yìí bí n ṣe ń ka alkọ̀rán tí ń ṣàlàyé rẹ̀ àwọn àlìjànú kan gbọ́ wà ìdí sarafna ilayka nafaran minal jin olúwa nígbàtí a àwọn ìjọ kan nínú àwọn àlìjànú ń alquran tá nàbí ká walamma hadaruhu gbà gboki ka rẹ̀ tán qalu ansitu gbà tí wọ́n zin ń gbọ́ tá nàbí tán débi tá nàbí ti ń kà debi nabi zin ka muni edake ẹ̀dákẹ́ inna sami'na kitaban unzila إنا سأينا وإذ صرفنا إليك نفر من الجن يستمعون القرآن لما حضروه قالوا أنصتوا ولما قضي والله إلى قوم منظرين gbà tó di pé wọ́n gbọ́ alukur'ani tán wọ́n gbọ́ wá àṣìṣe lẹ́nu anabi sallallahu alaihi wasallam wọ́n sì padà sọ́dọ̀ àwọn ìjọ wọn múnvirin àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìkìlọ̀ nítorí gbọ́ lẹ́nu anabi yẹn àwọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe ìkìlọ̀ àwọn náà ń sọ fáwọn èèyàn kò sí àlejànú kò sí anabi nínú àwọn àlejànú kò sí anabi ọlọ́wọ́n ọba nínú wọn àmọ́ àwọn tí wọ́n ń gbọ́ àwọn náà ń jẹ fáwọn tabi'un àwọn tabi'un gbọ́ wọ́n gbọ́ fáwọn tabi'u tabi'un gẹ́gẹ́ bó ṣe bó ṣe so mọ́ra wọn títí tó fi dérí àwọn tàwà lónìí ni so náà ni pé bọ́lá ń ṣe sí àwọn ànábì ọlọ́wọ́n ọba òun náà ni ẹni tó ṣe pé òun ni wọ́n máa kìlọ̀ fún wa náà ni ó burú fún mùsùlùmí púpọ̀ jù kó ṣe pé yóò máa ṣẹ̀sìn tó kí wọ́n á bí ipe ṣàǹdẹ́bì ló ní o ṣe kó pé ah, eh, àwọn bàbá kan náà ní ká máa ṣe ni àyíbá sí bá ní ni so oúnjẹ àléébù ńlá fún mùsùlùmí bóyá ni pé nǹkan tó bá ṣe ṣe gẹ́gẹ́ bí ànábì sí ni kò ṣe ṣe gẹ́gẹ́ bí àwọn tó ń jẹ́ àwọn sàhábà bí wọ́n ṣe lò so léyìí òun ni yóò mọ túmọ̀ pé á èèyàn jẹ́ mùsùlùmí gidi kọ́lọ́wọ́n bá kọ́mọ́ṣà sí wá ní mùsùlùmí gidi sheikh ni wa kullu ummatin pé gbogbo ìjọ kọ̀ọ̀kan ba'athallahu yóò rán òjíṣẹ́ sí wọn sheikh islam náà ibẹ̀ o kí gbogbo ìjọ kọ̀ọ̀kan ọlọ́run máa rán òjíṣẹ́ sí wọn min nuhin láti rí ànábì nuh tá a bá ń sọ pé ar-rusul ar-rasul àkọ́kọ́ ẹni tọ́kọ́ jẹ́ òjíṣẹ́ ọlọ́run ọba tọ́lọ́run rán ní sí wọn ànábì nuh ni tún níbi èèyàn máa wòye pé kí ló dé sheikh islam dákọ nuh bẹ́ẹ̀ ni torí pé láti pé kí ànábì nuh tó dé ànábì adam wà àtàwọn ànábì míì àmọ́ kò sí iṣẹ́ tí ọlọ́run ọba ní kí wọ́n wá jẹ́ kò tí ì jẹ́ pé ọlọ́run ọba pa wọn láti pé ká máa sọ fáwọn èèyàn wọ́n ń já nàbí ọlọ́run ọba ọlọ́run ní lágbájá mọ̀ṣọ́lá nàbí bíi ànábì Adam ànábì ọlọ́run ọba ni àmọ́ ọlọ́run ọ̀pá láti pé kó gbé dáwà yẹn kó máa polongo rẹ̀ fún àwọn èèyàn ipe ìpolongo dáwà ìpolongo ẹ̀sìn bẹ̀rẹ̀ látòrí nàbíyullahi Nuhu ni kí ló sì fa àlàyé ọ̀rọ̀ yìí ń bẹ nínú àdéhùn sọ̀rọ̀ òun náà ni ọlọ́run bá ní pé inna arsalna nuhan ila qawmihi so òun ní pé anabi nuhu ọlọ́run bá rán sáwọn ìjọ rẹ̀ an anzir qawmaka kìlọ̀kìlọ̀ fún wọn min qabli an ya'tiyahum adhabun alim ẹ̀wò indharu nánu mubashirin wa mundhirin wọ́n lè kìlọ̀ fún wọn anzir qawmaka kìlọ̀ fún wọn wọ́n ń ṣe pẹ̀lú ọlọ́run ọba so wọ́n ní àwọn ère àwọn ère tó yẹ pé wọ́n fọkàn sí pé àwọn tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní bọ́ wọn tọ́sọ̀ wọn di nǹkan tí wọ́n lọ lè ń tọrọ nǹkan tó bá ń fẹ́ níbẹ̀ náà ọlọ́run bá fi ní pé ẹni sheikh islam ní pé min ẹni muhammad ibn abdul wabi alayhi rahmatullah wọ́n ní min nuhin láti rí anabi nuh náà ni ìjẹ́ anabi ti bẹ̀rẹ̀ ilá muhammadin sallallahu alayhi wa sallam tó fi dórí anabi sallallahu alayhi wa sallam kí ni iṣẹ́ tí wọ́n ń ṣe ya'muruhum bi'ibadati allahi wahdah wọ́n ń pa wọn láṣẹ ìpè ọlọ́run bá nìkan oṣù ní kẹ́ẹ̀ máa ẹ̀wọ̀n kan yẹn ni pé ojúṣe tán wá ń ṣe náà ni pé kàn fi ẹbọ kalẹ̀ fi ẹbọ kalẹ̀ ọlọ́wọ́ bá nìkan oṣù ní kẹ́ máa sìn náà ni tí mo dákọ̀ tí mo sọ lẹ́ẹ̀kẹ́kọ́ anábì inú alayhi salam tó wá ṣe lẹ́yìn láti kìlọ̀ fáwọn èèyàn pé ẹ fẹ́ bọ́ kalẹ̀ torí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣẹbọ ẹbọ bẹ̀rẹ̀ láti rí Nabiyullahi Nuhu ni lẹ́rìn gbogbo ayé àwọn anábì Adam àtàwọn àwọn tí wọ́n lọ tí wọ́n tẹ̀lé wọn kò sí tó fi dédé anábì Nuhu kò sí ẹni tí ń ṣẹbọ níbẹ̀ lásìkò ànábì inú hùlẹ̀ bọ́ bẹ̀rẹ̀ náà ni kéèyàn ọmọ sọkúsọ pé ẹ̀sìn àbáláyé náà lẹ̀sìn ẹlẹ́bọ wọn ni ẹ̀sìn mùsùlùmí wọn ni àwọn ẹ̀yìn kiriyó wọn tó wá ní àwọn ẹlẹ́sìn àbáláyé kí ni jẹ́ ẹ̀sìn àbáláyé kò sí jẹ́ ẹ̀sìn àbáláyé o ẹ̀sìn àbáláyé ẹ̀sìn Islam ni so tẹ́ bá ń sọ tẹ́ bá tẹ́ fẹ́ sọ lọ́nà tí ó da kẹ ní ẹ̀sìn ẹbọ àbí tẹ́ bá sọ pé ẹ̀sìn àbáláyé kẹ ní ẹ̀sìn àbáláyé nílẹ̀ Yorùbá sómi pé n tó pinlẹ̀ ẹ̀sìn nílẹ̀ yorùbá nù sọ irú eléyìí ó mú báwọn àmọ́ kéèyàn sọ generally kéèyàn kéèyàn kéèyàn àmọ́mọ́ rẹ̀ kéèyàn generalize ẹ̀ bí ẹ̀sìn àbáláyé a kò sí ti ń jẹ́ báwọn pé ní gbogbo ayé pẹ́ bọ́lọ́kọ́dẹ́lẹ̀ irọ́ o tàwọ̀hídì ìsinlọ́hùn nìkan oṣù òun lọ́kọ́ bẹ̀rẹ̀ ọlọ́run ní ẹ̀yìn Sheikh Islam Taymiyyah ní pé tí ọlọ́run máa ń ran àwọn òjíṣẹ́ wá láti rí anábì Nuh وينهاهم عن عبادة الطاغوت كسما قفاهم يبقى جنسي ما سيبو دي أبو أجنسي والدليل قوله تعالى يريوري بلو الله صباي شكوا برسين ميريوا ipe láti fi jẹ́ kó yé wa pé àwọn òjíṣẹ́ kọ̀ọ̀kan tọ́lọ́wọ́n bá ń rán pàtàkì tí ń fi ń rán wọn òun náà ni pé kan wá sọ pé ẹ e wá sin ọlọ́wọ́n ọba nìkan oṣù so kódà la ilaha illallah èèyàn gbọ́dọ̀ sin àfà èèyàn gbọ́dọ̀ sí ẹni kankan torí nínú tí olúwa bá tó fi àbùkù tó fi kan yahudi àtàwọn nasọ́rọ̀ ẹni pàwọn christian àtàwọn jíwò àwọn àfà wọn òun ni pé àwọn wọn ò jẹ́ kí àwọn èèyàn kí wọ́n sin lọ́hùn lọ́nà kan tó bá ti di pé àwọn èèyàn ní ń di sáyìn fáwọn èèyàn bóyá àwọn àfà náà ń di sáyìn tẹ̀ ń ṣe fáwọn èèyàn tí èyí ṣe pé ẹ̀sìn tí òjíṣẹ́ tó mú wá fún wọn àwọn ènìyàn wọ́n ti di ibùn ọlọ́run òkú ẹ̀kọ́ wọ́n di wọ́n fira wọn wí òjíṣẹ́ ọlọ́run wọ́n di ọlọ́run nù irú eléyìí náà ló hàn níbi ayé al-Qur'an tọ́lọ́wọ́n bá ní ittakhadhu ahbarahum wa arbaban min dunillah والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون ọlọ́wọ́n bá ní sheikh ní ọlọ́wọ́n bá pa gbogbo àwọn òjíṣẹ́ láṣẹ kán máa pèpè ìpè ẹ̀sìn lọ́hùn kán sì máa kọ̀ fáwọn yẹn pé ẹ má ṣọ̀bọ̀ pẹ̀lú ọlọ́hùn sheikh wa ni wà dalil ẹ̀rí ọ̀rọ̀ yìí qawlu ta'ala òun ni pé gbólóhùn ọlọ́wọ́n bá ọ sọ báyìí pé ọlọ́wọ́n ó sọ nínú aya al fi wa laqad ba'athna fi kulli ummatin rasula dájúdájú agbédìde fi kule ummatin nínú gbogbo àlèwúmọ́ kọ̀ọ̀kan rasúlá òjíṣẹ́ ọlọ́wọ́ gbójúṣẹ́ dìde òjíṣẹ́ kan ọlọ́wọ́ gbèdìde láàrin àwọn ìjọ kọ̀ọ̀kan a ní ibudullah tí wọ́n máa pariwo náà ni pé ọlọ́run nìkan ṣo ní kẹ́ẹ̀sìn wáṣíṣẹ́ ní bó tọ́gùt kẹ́sìn náà tí a tọ́gùt níta bá pè nǹkan ní tọ́gùt òun táwọn bá gbé kalẹ̀ tó ṣe pé fi ìjọsìn ọlọ́run ọba wọ́n ń gbé fún so irú nǹkan yẹn òun là ń pè ní ìṣẹbọ pẹ̀lú ọlọ́run irú ẹ̀ ni ọlọ́run bá ń rí fàásì ní ayé al-Qur'an kí àwọn Yahudi àwọn afáà Nasara náà ni gbogbo ẹni tó bá fẹ́ ṣe sìn ọlọ́run bá gbọ́dọ̀ ṣọ́ra gan kó ṣọ́ra kó má jẹ́ pé ọmọ lóhun ṣẹ̀sìn tí ó jẹ́ pé ẹ̀bọ ni ọmọ ṣe pẹ̀lú ọlọ́run ọba òun náà ni gbogbo ẹni fẹ́ ṣe sìn ọlọ́run ọba ó ṣe kó jẹ́ pé mukhlisan lillah kó ṣe fọ́lọ́run ọba ní mímọ́ nìkan fún ẹni kí má gbé ẹ̀sìn ọlọ́run ọba kankan fẹ́ nìkan lára ẹ̀sìn tó lówó bá bínú sí ipe àwọn Yahudi tí wọ́n ń ṣe àtàwọn Nasara òun ni pé Ọlọ́run bá ń sọ fún ayé àti mọ̀kálẹ́ kan pé ittakhadhu ahbarahum wa ruhbanahum pàwọn Yahudi yìí wọn ò jí káwọn yóò sọlọ́run mọ́ kódà nábì Isa alayhi salam Ọlọ́run bá ń jí kó yí wáyà yìí pé àtòun náà ti gbogbo àwọn nábì tó ti kọjá Ọlọ́run ittakhadhu ahbarahum wa ruhbanahum arbaba min dunillah yẹni pé àwọn kan bẹ tó yẹ pé àwọn àfa àwọn náà Yahudi náà sọ̀rọ̀ lọ́hùn àwọn nasara wọ́n ti sọ àwọn afá àwọn ọdọọlọ́run ọlọ́ni wal masih ibn maryam wọ́n tún sọ ànábì isa àwọn maryam náà wọ́n sọ àwọn ọdọọlọ́run ọlọ́ni bẹ́ẹ̀ sì ni wa ma umiru a sì pa gbogbo àwọn ànábì ọlọ́run ọba àtàwọn afá yìí àṣetọ́lọ́run ọba pa wọ́n illa liya'budu ilahan wahidan ọba ọlọ́run nìkan náà ọlọ́run ọba nìkan sìn ọlọ́run nìkan òun nìkan ló ní kí wọ́n sìn àmọ́ àwọn èèyàn wọ́n ń darí àwọn èèyàn sọ́lọ́n síbòmí ọlọ́run ni la ilaha illahu kò sẹ́ni tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn àfimí nìkan náà ni subhanahu amma yushrikun olúwa ní èmi ọlọ́run ọba ah mo mọ́ mo kọjá àwọn ẹbọ oríṣiríṣi tí ẹ̀ ń ṣe sí mi yẹn ni pé Allah subhanahu wa ta'ala in tó gbé àwọn òjíṣẹ́ dìde fún òun náà nìkan wá kìlọ̀ fáwọn èèyàn ipe ẹ má ṣẹbọ mọ́ ọlọ́wọ́n bá nìkan ṣo ní kẹ́ẹ́ máa sìn gbogbo ẹni tí òun náà bá wá fẹ́ rìn nílànà àwọn òjíṣẹ́ yìí ẹ rí i pé anabi sallallahu alaihi wasallam ó ní al-ulama warathatul anbiya ó láwọn òjíṣẹ́ ọlọ́wọ́n bá àwọn anabi àwọn àfa àwọn àfa àwọn tó ń jẹ́ olùmọ̀ nípa ẹ̀sìn warathatul anbiya àwọn gangan ni wọ́n jogún àwọn anabi ọlọ́wọ́n bá anabi wa yan ike wa inna ma lam yurithu dinaran malan wala dinar wo kire ko wo dirham wala dinar ke se wo ni wọ́n gun intan jogun náà ni iṣẹ́ wọn gbogbo tó wá fẹ́ jẹ́ àfà ta ni pé a oni sunna leni yìí a àwọn àfà ni en tin ṣe dawa ni dogboro je logun ni pé bó ni ṣe kó àwọn èyàn kò ní oko ẹbọ bó ni ṣe jẹ́ kin tin jẹ ẹbọ tí ó fi yí àwọn èyàn so bákan náà báwo wá ni àwọn èèyàn ni wọ́n sì jẹ́ ẹni tí yóò mọ̀ tẹ̀lé àṣẹ ọlọ́wọ́n ọba tó mọ̀ sin ọlọ́wọ́n ọba sólẹ́ yìí náà ni iṣẹ́ tó gbọdọ̀ jọ àfáà lójú láti máa ṣe kìí ṣe pé láti sọ àwọn èèyàn di ẹni tó dọ́ra ó sọ̀rọ̀ rẹ di pé ọjà àfáà ọwá ti di ọlọ́lá máwọn èèyàn lọ́wọ́ àbí o ti wá ju àwọn èèyàn lọ àbí kò retí pé wá fẹ́ sọ àwọn èèyàn di ẹrú rẹ̀ irú eléyìí kódà kọ́dọ̀ Ọlọ́run bá tún sọ pé ma kana li basharin an yu'tiyahu Allahu al-kitaba wal-hikmata wan-nubuwwa kò lẹ́tọ̀ fọ́mi ènìyàn kan kó rí pé o ní ìmọ̀ àbórí pé o ní ọpọlọ àbórí pé o wà ní ipò kódà kọjá nàbí ọlọ́wọ́ ọba ẹ̀wọ̀n kan thumma yaqulu lin-nas kọ́ wa máa sọ fáwọn èèyàn pé kunu ibadan li bí wọ́n sọ fún wọn direct ni ipe èmi ni ẹ máa sìn aw kunu ibadan li ọ̀n sọ lọ́nà tí ì ṣe direct ni ìpé o mú wọn sìn òun sọ wọn di ẹrú rẹ ọlọ́ni àkọlẹ́tọ̀ walakin kunu rabbaniyin olúwa ní ẹrú èmi ọlọ́run ọba ni ẹ jẹ́ bima kuntum tu'allimuna al-kitaba pẹ̀lú nǹkan tó ṣe pé ẹ máa fi ń kọ́ àwọn èèyàn nínú òfin ọlọ́run ọba bima kuntum tadrusun nítorí náà kọ́lẹ́kọ́lẹ́ ọlọ́run náà ni pé in ti sheikh islam ń sọ fún wa muhammad ibn abdullahi alayhi rahmatullah ipe àwọn ẹni wọn yìí mubashirin wa mundhirin wọ́n jẹ́ olùkìlọ̀ wọ́n jẹ́ olù fún àwọn èèyàn ní ìró ìdùnnú so bákan náà iṣẹ́ wọn wọn náà ní pé láti lé àwọn èèyàn kú nídìí ẹbọ bọ́ sínú ìtànpè ní iman kí wọ́n fi tawhid rinlẹ̀ so kọ́lọ́ ọba kó mọ́ ṣàṣàánú fún wa gbogbo ẹnì kọ̀ọ̀kan wa náà ẹ jẹ́ ká lákìsí ká wúra wa ìgbàgbọ́ wa tawhid wa ìjìnà sí ẹbọ wa ǹjẹ́ ń tí a lè fọwọ́ sọ̀yà ni ẹbọ tí a mọ̀ èyí tó fojú hàn àti èyí tí kò fojú hàn tó ṣe pé àwọn àfa ń pe àkíyèsí pé eléyìí náà ẹbọ ni eléyìí náà ẹbọ ni ǹjẹ́ mùsùlùmí ń jìnà sí i so kọ́lọ̀ wa kó ṣàánú wa kó sì wá ní ẹni tí yóò lè gbé òfin ọlọ́run ọba dúró ní gbogbo ìgbà àti ní gbogbo ààyè so àtàwa àti àwọn mọ̀lẹ́bí wa kí wọ́n bá kó ṣe wálé ẹni tí ó mọ̀ tẹ̀lé àṣẹ rẹ̀ ní odidi àkólọ̀ hádà وأستغفر الله لي ولسائر المستمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك